الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير وهو المتفرد بالكمال <clears throat> اسما ووصفا وفعلا وذاتا ليس كمثله شيء وهو السميع البصير اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فيا عباد الله أوصيكم وإياي بتقوى الله عز وجل ولا تفرحوا عباد الله بمحاسن الحال وخافوا مخاطر المعال واحذروا غرور مرور الليالي إنما العاقبة للمتقين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين فإذا أراد فإذا أردنا تكييم إنسان ما في قيد الحياة فإنه من الجور العظيم أن نبني موقفنا على ماضيه فقط بل يجب الاعتبار بما يختم عليه وإذا أراد الله بعبده خيرا ختمه على خير وعن النبي صلى الله عليه وسلم يقول إن الرجل لا يعمل بعمل أهل الجنة حتى إذا ما بينه وبينها إلا ذراع فيصدق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن الرجل ليعمل بعمل أهل النار حتى إذا ما بينه وبينها إلا ذراع فيصدق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها عباد الله ما من نبي ولا رسول إلا ويدعو الله سبحانه وتعالى أن يرزقه حسن الخاتمة وكذلك عباد الله الصالحون كانوا يدعون ربهم حسن العاقبة والخاتمة كما جاء في القرآن الكريم عن نبي الله يوسف عليه الصلاة والسلام قال الله تعالى حكاية عنه أعوذ بالله من الشيطان الرجيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين وقال الله سبحانه وتعالى تسلية لنبينا محمد صلى الله عليه وسلم وللآخرة خير لك من الأولى اللهم إنا نسألك عمرا مديدا وعملا صالحا وارزقنا حسن الخاتمة يا رب العالمين أدوك فعلون أتوفي أدوك فعلون وبا الله الله وبا تي أدوك Ona ni ọba tó ṣe pé gbogbo ọlá gbogbo ipò gbogbo àjùlọ ọwọ́ ọlọ́run ọba yìí nìkan ni gbogbo ẹ̀ wà ọba yìí lọ́ba tó lágbára ọba mo tó ṣe é wọ́n ṣe é tí ò sẹ́ni tí ó bi léèrè ọba yìí nìkan lọ́ba tí ń dá sọlá tí ò gbára lé ìrànlọ́wọ́ ẹnikẹ́ni ọba yìí nìkan lọ́ba tó pé lórúkọ ó pé níròyìn ó pé níṣẹ́ ó pé níbi gbogbo nǹkan pátápátá ọba tí ò ní àbùjẹkù kankan ní ọlọ́run ọba ọba tí àṣìṣe àbí àṣe ètò kan kò sí nínú iṣẹ́ rẹ̀ mo jẹ́rìí ní pé kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí àfi ọlọ́run ọba yìí Allah bẹ́ẹ̀ sì ni mo jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú sọ ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní í ọlọ́run bá ní ṣe kí àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ọlọ́run ọlọ́run ọba ó dọwọ́ ẹnì wa ọlọ́run níkọ̀kọ̀ ẹ̀ ní gbangba ká máa mọ̀ dájú wípé kò sí wa a lè fi ẹ̀jẹ̀ sinu ka tu funfun sita. ṣùgbọ́n lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tó ṣe wípé kò sí nǹkan kan tó pamọ́ fún nínú àlámọ̀rí àwẹ̀dá ó mọ wa ó sì mọ gbangba wa ìbẹ̀rẹ̀ ọba yìí ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ọba tí a rí bí farapamọ́ ọba tí a lè bísí àbàtì kó tó bá di jọ́gbìn dàl kìyàmà á wà kan láti lè escape níwájú ọlọ́run kò sí tó jọ lọ́ba lọ́ba tó mọ̀ wá kó tó mọ̀ wá ká bẹ̀rù rẹ̀ o. ìbẹ̀rù ọlọ́run ọba tá à ń sọ yìí ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ̀yin orísun ọlọ́run ẹ jẹ́ ká dunnú mọ níwọ̀n lórí àwọn nǹkan dáadáa tá a ṣe sẹ́yìn àbí dáadáa tó ń jẹ́ tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká dunnú mọ níwọ̀n lórí ẹ̀ o ẹ jẹ́ ká máa bẹ̀rù àtúbọ̀tán níbi tọ́rọ̀ ó padà kẹ́gùn sí ká máa ronú sí o mélòó mélòó ni àárọ̀ tó dáa ọ̀sán ìrọ̀lẹ́ dá alẹ́ wa burú kọ́lọ́n kò sọ wa mẹ́. àṣé kò sí ìjà kí ní dòdò kankan fún àárọ̀ tó dáa fún ọ̀sán tó dáa fún ìrọ̀lẹ́ tó rẹwà àbí kéèyàn máa bẹ̀ lọ́hùn fún àtúbọ̀tán dáadáa. èèyàn rúta ọlọ́run ẹ jẹ́ ká dunnú mọ níwọ̀n lórí dáadáa tá a ṣe sẹ́yìn. Abi tọ́lọ̀ ń fi wase ṣe kò ń gẹ́ àbí tọ́lọ̀ wọn bá kọ̀ di rẹ̀ sọ́dọ̀ wa ẹja dunu mọ̀ níwọ̀n o àsìkò tá à ń sọ̀rọ̀ yìí lánàá àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la o abẹ́lọ́wọ̀n bá ní títóbi rẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ fi dáadáa wa o fi dáadáa sọ̀ọ́kan wa láàárọ̀ fi wa lọ́sàn-án àtúbọ̀tán wa ọlọ́run tó já sórí dáadáa ẹja àtúbọ̀tán tó dáa òun ló ṣe pàtàkì jù àtúbọ̀tán dáadáa òun lọ́lọ́run bá fòrò yín àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ̀yin ẹrúfẹ́ ọlọ́run ẹ ká sọ́ra ká sì lákìyèsí lérí ìbílẹ̀ ṣe ń sú tilẹ̀ mọ́ ọlọ́run ọba tó dá wa ó ń kájọ́ bí ọjọ́ kọ̀ọ̀kan ṣe ń dé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ó ń bá ọjọ́ kọ̀ọ̀kan rìn. èyí tó dáa ó ń bẹ̀ ń bẹ̀ èyí tó kàn kọ́ ó ẹni bá kàn ń ló mọ̀ ìdí ni tó fi jẹ́ wípé ìtọ́kàn ọ̀fẹ́ tó bá ṣẹlẹ̀ sí ni lónìí ìgbìyànjú ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ̀la dáadáa ṣẹlẹ̀ bọ́bá sì ń ṣe yòdòyòdò lónìí kéèyàn sọ́ra sí o àmọ́ nǹkan tí ó tẹ̀lé ọlọ́run jẹ́ kí dáadáa kó tẹ̀lé dáadáa fún wa o. ẹ jẹ́ ká mọ̀ yìí pé ìtọ́wájú lórí gbogbo ẹ̀ ibi tá a bá tán sí ibi tá a bá parí rẹ̀ sí lérí kílà tẹ́lẹ̀ òun ló ṣe pàtàkì o. ọlọ́run bá tọ́nú al-Qur'an ọlọ́run ní sẹ́ẹ̀rí àlìjẹ́nnà tá à ń júwèé fún yín àwọn tá a torí ẹ̀ pèsè ẹ̀ kalẹ̀ òun náà làwọn tí wọn kì í ṣègbéraga lórílẹ̀ látara ń tọ́lọ̀ ń ṣe fún wọn wọn kì í jọra wọn lójú torí pé n ti ń bà wọn lẹ́rù ibi tí wọ́n kángun ọ̀rọ̀ sí onímọ̀ ń bà wọn lẹ́rù n ti ń bẹ pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí kì í gùn wọn gàràgàrà láti ṣèwàwò ìyóò ni wọn máa ń bí ìtẹríba sí wọn lára bẹ́ẹ̀ bá àwọn tó ní tẹríba ẹni ń pè ní òun náà ní kẹ́yìn ó ní tó lè fi gbéraga lára kó sì má gbéraga ẹni tá ń pè ní tẹríba ẹni tí ò ní tó fi gbéraga tó wá níbẹ̀ ṣe òun yìí òun ní ní ẹ jẹ́ kó ní nǹkan tó lè fi gbéraga téèyàn máa ń ní lára téèyàn fi máa sọ ah, bó ṣe wá ní gbogbo nǹkan ọ̀hún lára tó ọwọ́ tẹríba ẹ̀ńtà ń pè lébi tẹríba lọ. kò sí nǹkan tí máa ń mú yẹn tẹríba ju tá à ń sọ yìí lọ. kọ̀ǹdíṣàn tó yẹn wà lọ́wọ́lọ́wọ́ ń sìn kéèyàn má ṣe jà kíní dòdò sáà tó ṣẹlẹ̀ lọ́la. ìyẹn ni máa ń mú ìbẹ̀rù sẹ́mi gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ń bá ṣe fún àbí ẹnikẹ́ni tọ́lọ́ ní kí dáadáa máa tọwọ́ rẹ̀ sẹ́lẹ̀ nísàkání ọmọlàkejì kò ní gbéraga torí pọ́lọ́wọ́n ọba tó lu ẹnìkan fún sábàbí dáadáa lénìí ọmọ tún lè lu onítọ̀hún náà fún sábàbí aburú tó bá dọ̀la ọlọ́nkọ́ mọ́ lò wá sábàbí aburú ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ní àlùjọ́nà yìí apálẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn wo àwọn tí wọn kì í ṣe gbéraga tí wọn kì í ṣe bàjẹ́ lórílẹ̀ dájúdájú àtúbọ̀tán dáadáa àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn náà làtúbọ̀tán tó dáa o gbogbo ẹnikẹ́ni tó bá tán lórí ìbẹ̀rù ọlọ́run àkìkù oríire o abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ sàmù wa. ẹ̀yin ẹrúsàn ọlọ́run wọ́n bá ní ká kó gbogbo èèyàn tí ń bẹ nílé ayé ká kó wọn jọ àwọn tí wọ́n ń láṣeyọrí ká kà wọ́n ká wòye òǹkà wọn àwọn tí wọ́n wáyé tí wọ́n ráyé wá pẹ̀lú ìwòye sí àwọn ọmọnìyàn àfáàní tá a bá fẹ́ ṣe léyìí wọ́n ní ká má wo ohun tí wọ́n ṣe sẹ́yìn ká má wo ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ibi tí wọ́n bá parí ẹ̀ sí òun ni ká fi mọ ẹni tó láṣeyọrí kì í ṣe wípé lágbájá òun ni nọ́mbà wán sábà tó àwọn tó lówó jù ní gbogbo áfíríkà èyí ò tí tó ọlọ́run lọ́mọ ibi tẹ́lẹ̀ mi ò padà kan gùn sí o ẹni tó jólówó gbogbo ayé kó tó jáde láyé ó mọ̀ lè padà di ẹni tó tòṣì jù láyé ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òṣùwọ̀n tá à ń gbé kalẹ̀ tá à fi ń wọn nǹkan ó kù díẹ̀ káàtó níta ń kò tí tó fún wa láti lè fi wọn yàn níta ti kọjá sẹ́yìn kò tí tó níta ń bọ̀ lọ́la kò la fi máa wọ̀ ọ́ abẹ́lẹ́wọ̀n ọba allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kí ọ̀la wa kó dáa jù ní wa lọ lórí ẹ̀sìn àti lórí àlámọ̀rí ìjọba ayé wa.

tọ́lọ́n fẹ́ jẹ́ níyà gbogbo bó ti wulẹ̀ kó ṣe dáadáa tó láyé tó bá kù sáátà tí ó jáde láyé yóò tán lórí aburú. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní ó ń bẹ nínú ọmọnìyàn èyí tí ó máa ṣiṣẹ́ àlìjọ́nà yóò wá kù sáátà tí ó jáde láyé àkọọ́lẹ̀ ọba gbawájú yóò wá bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ ọmọ náà. ìjọ ọmọ náà náà ni ọmọ ṣe títí títí títí yóò tàn lérí ẹ̀ yóò sì wọ̀dà ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀. ó sì ń bẹ́ẹ̀ nú ọmọ nìyàn èyí tí ọmọ ṣiṣẹ́ iná yóò kù ọba gbawaju yóò bá máa ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà yóò bá tán lórí iṣẹ́ ọmọ àlùjẹ́ náà yóò bá àlùjẹ́ èyí táwọn ẹbí sọ fún wa yìí ó o bẹ́ẹ̀ yẹn bá lè máa ronú lórí àwọn ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ lómi bá bọ́ tàbí bá ń sọ̀rọ̀ yálà àfáà ni àbíjọba ni àbólórí orílẹ̀ ni àbólórí ìpínlẹ̀ ni ni àbọ́ba ni àbí ọlá kan ló ní ni bẹ́ẹ̀ yẹn bá ń rántí Qur'an èèyàn sì mírí fún ẹni ẹlòmí àárín agbèraga nínú rìn alòmí àwùwà ẹ sì máa rí gbèraga nínú wà ẹ má jà wo tó ti kọjá o ẹ má jà wo tá à ń lọ́wọ́lọ́wọ́ èyí tí ń bọ̀ lọ́la òní ká bọ́ bá níbẹ̀rẹ̀ ìparí ló ṣe pàtàkì níbo la parí ẹ̀ ti jẹ́kẹ́lẹ́ oyé wa ọ̀pọ̀lọpọ̀ wa náà rí ẹ̀ mélòó mélòó lẹ́yìn tó ṣe pé ilé ẹbọ lọ padà kù sí ilé òòṣà nítorí pé ọlọ́run bá ti ká dàda pé ní ìyá ni ọlọ́run ló sì mọ iye àwọn èèyàn tó tara rẹ̀ gba Islam ṣùgbọ́n gangan fúnra rẹ̀ àṣé irin iṣẹ́ ìmọ̀nà lásán ló jẹ́ òun gangan òsì fún mọ́nà mélòó mélòó láàfà èyí tó kọ́ àwọn èèyàn ní dé tó ṣe wá sí káàkiri gbogbo ayé tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tara ẹ̀mẹ̀sìn ṣùgbọ́n gbà tó náà ó jáde láyé orí ẹ̀bọ lónà kù sí bá a bá rí a máa ń gbọ́ èyí tó jẹ́ pọ̀ àánà ń rí ìdí ní tóbi jábẹ́ kọ́ńtà kálukú ṣe pẹ̀lẹ́ àtúbọ̀tán òun ló ṣe pàtàkì jù bẹ́ẹ̀ yẹn bá ń ronú eléyìí jọ̀mọ́ ìgbéraga ò ní sínú ọ̀rọ̀ yẹn èèyàn gan ó máa jókòó dájókòó fún rẹ̀ ó sì máa sunkún síwájú ọlọ́run lérí dáadáa kan tọ́lọ́run bá ṣe fún ọ àbí dáadáa kan tọ́lọ́run ọba lù ọ ní sábàbí fún tọba dájókòó ẹ̀rù ọlọ́run máa bà ọ́ pèrè ọlọ́run ṣé kìí ṣe pé sábàbí àti jìyà lèyí tó ṣe yìí mélòó mélòó lẹni tá a na dáadáa sí kó bàa lè wọná n tá já nínú odò kìí ṣe pé àfẹ́ràn rẹ ni lè di èrò sáfún wá oúnjẹ ní àwọn èèyàn yìí mọ̀ fẹ́ràn mi pọ̀ kò mọ̀ wípé kí n tọ́lọ̀ ń kọ́ lẹ̀ ipò wọn padà dèrò ní ìsásùn kó lè ṣe mọ́lá náà ni ìdí ni tó fi jẹ́ pé n tá a fẹ́ tó bá ń tẹ̀ wá lọ́wọ́ ká ṣe pẹ̀lẹ́ ká yí ọmọ níwọ̀n ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ẹ yọ ọ̀yọ̀pọ̀rọ̀ ayọ̀pọ̀rọ̀ pọ̀ nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíràn wọn máa ṣàfihàn àwọn oore kan sọ́dọ̀ ara rẹ̀ bí ẹni pò ń lò ó máa ṣe ẹni tó máa ṣe ju ọlọ́mbẹ́ o tọ́lọ́hùn ò sì tẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ẹrú sọ ọlọ́run àwọn ànábì ọlọ́run wọn a máa bẹ lọ́hùn púpọ̀ lórí àtúbọ̀tán tóun ti bí wọ́n ṣe jáná bí ọlọ́run tó tó o pé ẹni tọ́lọ́run bá ti ṣe lánàá bí ọlọ́run ọlọ́run fẹ́ yọ́nú sí ni kò síyè méjì pé a lè sọ pé ọmọ àlùjẹ́nà ni àbọ̀mọ àwọn ànábì ọlọ́run kò ní èèyàn ọmọ àlùjẹ́nà ni wọ́n èyí ṣe yè lórí àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún máa ń bẹ̀ lọ́hùn. ànábì Yusuf aleyhi salatu wa salam ó ń bẹ lọ́hún onírẹ̀ ọlọ́hún ìrẹ̀ ọlọ́hún ó fún mi lọ́lá látọ̀dọ̀ rẹ̀ ó sì fún mi ní ìmọ̀ eléyìí tó bò áyà mo nímọ̀ béèyàn bá lálàá mo lè sọ̀tún màláhùn béèyàn bá sọ̀rọ̀ kankalẹ̀ mo lè fa kò mú òkun ọ̀yọ́ mo lè fà á yọ nínú ìmọ̀tọ́lọ́hún fún anabi Yusuf anabi Yusuf wa ń bẹ lọ́hún pé ọlọ́run ìwọlọ́ba tó dá sánmà àti ilẹ̀ ìwọ náà ni olùgbọ̀wọ́ mi láyé àtijọ́ gbẹ̀ndà kìámà gbogbo ìgbà tí ń bá jáde láyé lékì ń jáde láyé ní mùsùlùmí o kó o sì tò mí papọ̀ máwọn ẹni rẹ̀. anabi yusuf aleyhi salatu wa salam ṣé yóò wàá kú sí kèfèrí ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń bẹ lọ́n àtúbọ̀tán. jọ̀mọ́ ìkílẹ̀ àwa wá jẹ́ àyíṣà anabi ọlọ́run ẹlẹ́mi ò ní níbi tá a bá dé yìí níbo

بوبا تلو با مو اسودو كوجي كاتان لوري دادا برحمتي يا رحم الرحيم الحمد لله العظيم مقلب القلوب ومصرفها ويا من بين اصابعه قلوب العباد يقلبها كيف يشاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعملوا في دنياكم لصالح آخرتكم واتقوا الله في أعمالكم وأخلصوها لخالقكم عباد الله اعلموا أن الشيطان لكم عدو فاتخذوا عدوا فإنه لا يريد للعباد حسن الخاتمة فلذلك يجريكم الشيطان وجنوده بأمور يتحتم بها عليكم سوء العاقبة فاهذروها عباد الله إن الشيطان عدو لكم كما قال ربكم وإن من العباد مرامه أحيانا قد يكون سببا للإغواء فتجره النعم إلى مظان النقم قال الله تعالى هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءت آريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا يبغون في الأرض بغير حق عباد الله وكم من إنسان معروف بالاستقامة في الدين فلما انتعشت له الحياة ونال المنى تقلب مستهترا فاجرا ومات على ذلك فالعياذ بالله عباد الله اعلموا ان مجالسة الكفار واهل الاهواء والجهلة من الناس تمرض القلوب وتفسدها وتكدر صفوها وتدنس نقيها وعن إبراهيم النخعي رحمه الله تعالى يقول لا تجالسوا أصحاب الأهواء فإني أخاف أن ترتد قلوبكم وبوب الإمام ابن بطة الأكبري في كتابه الإبانة الكبرى بابا في أي التحذير من صحبة قوم يمردون القلوب ويفسدون الإيمان هذا هو الباب الذي بوبه الإمام المذكور وكم من متدين ملتزم تحول ملحدا بسبب مخالطته الكفار واهل الاهواء والمتقمصين لباس الدين والصلاه فمات ملحدا عباد الله إن الحسد والبغي هما سببان من أسباب انحراف بعض الخواص والصلحاء عن الجادة وصاروا من الذين يصدون الناس عن الحق وعن الصراط المستقيم بكل وسيلة ممكنة وماتوا على ذلك ولقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم عباد الله اسألوا الله ربكم الاستقامة في الدين في الحال والمعال ولا تغتروا بما قد سلف من أعمالكم وبما أنتم عليه فاسألوا ربكم حسن الخاتمة adúpẹ́ على ọlọ́run ọba a tún fi ọpẹ́ ọlọ́run ọba tí a dúpẹ́ fún ó ní ọba tó tóbi ju owó tó tóbi lọ ọba yìí ni ọba tí máa ń yí ọkàn ẹ̀dá bó bá ṣe wù ú ọba yìí lẹ́yìn tó ṣe wípé orí ọmọ níka rẹ̀ báyìí ni ọkàn gbogbo wa wà bó ṣe wù ní yí ibi tó wù ló yà wá sí àdúgbò lọ́dọ̀ ọlọ́run bọ́ bá yí wa síbòmíì náà bóyá tọ̀nà ìkọ́tà àbámọ́ sí àdúgbò lọ́dọ̀ ọlọ́run àmọ́ pàtàkì èyí tó ṣe fún wa yìí àmọ̀rírì ẹ̀ abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ àpadà sí aburú bó ti wulẹ̀ kó mọ nídìí ẹ̀sìn àti inú àlámọ̀rí ìṣẹ̀mí ayé wa ọlọ́nkọ́mọṣẹ́ sọ wá ń mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí bẹ́ẹ̀ sì ni mo jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe aṣíwájú wa ni ọ̀gá wa ni atọ́kùn wa síbi dáadáa ni olùṣìpẹ̀ wa ni níjọ́ gbọ́dọ̀ àlùkìyàmá ọlọ́run bá sàlékún kí àti gẹ̀rẹ́ fún àná muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ràn ìsàn ọlọ́run ọba lọ́wọ́ lórí sunna anabi sallallahu alayhi wa sallam. ẹ̀yin ẹrú sọ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bó ti tó àti bó ṣe rẹ̀ ẹ jẹ́ máa lo ilé ayé wa yìí láti lè máa fi ṣiṣẹ́ fún tọ́run ó torí ẹ̀ tí ó tún ọ̀run wá ṣe ká rí ilé ayé gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi tá a fẹ́ fi la òkun ayé kọjá kábà lè já sí èbúté ayọ̀ èbúté sí àlìkìyàmà ẹ má jẹ́ ká rí ilé ayé gẹ́gẹ́ bí òpin ìrìn àjò wa o bó tilẹ̀ jẹ́ wípé bẹ́sù ṣe júwe ayé fẹ́dà ònìyẹn ọmọnìyàn ṣe tán láti pàdánù àlìkìyàmà rẹ̀ nítorí pé jóyàn láyé tọ́ sọ fẹ́ lómi wípé ṣé ká sọ pé kó o wọná lálùkì yàmà kan fún ọ ní fifty billion wàláhì yóò ẹ mú fifty billion wá iná bẹ́ẹ̀ ń sọ yẹn kò sẹ́ni tó lọ tó bọ̀ tó sọ pé nìkan wọ̀ dájú ṣùgbọ́n fifty billion yìí ó dájú ẹ̀ mú wa níbi tó máa nìyẹn fẹ́ràn ilé ayé de ìyẹn rúṣọ ọlọ́run ẹ̀dẹ́ ká mọ̀ pé ilé ayé yìí náà bó ṣe tún wá rí i náà àmọ́ tí gbọ́dọ̀ kọ ẹ̀yìn tẹ́yẹ́yẹ́ sí ayé báwo ni mùsùlùmí ṣe ń bá ayé lò a rí ilé ayé gẹ́gẹ́ bí irinṣẹ́ tá a fẹ́ fi wá àkìyàmà ojú tá a gbúdọ̀ máa fi wọlé ayé nìyẹn nta fẹ́ mú ń bẹ̀ nta fẹ́ tá a fẹ́ wá ń bẹ̀ èyí tí ó tún àkìyàmà wa ṣe èyí tá a fi rí àkìyàmà wa tá a fi bá ní dáadáa òun làwọn ilé ayé kọ́má jẹ́ wípé nta bá rí láyé ayé náà láti mọ̀ fi wá ntọ́lọ́mbà pè ní tiwa láyé ẹ̀jẹ̀ ká fi wá àlùkìyàmà ni ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe nítorí tọ́lọ́run tó dá wa nìkan kò sí gbogbo ní téèyàn bá ṣe nítorí ayé èèyàn pàdánù o torí kí ló ṣe fáyé tí kì í ṣe pé ibi ni wọ́n fi padà sọ ṣùgbọ́n téèyàn bá ṣe fọ́lọ́run nítorí tọ́lọ́run nìkan náà lọ́wọ́ máa ń sàyàn lẹ́sàn kò sì sẹ́nìkan tó lè sàyàn lẹ́sàn tó tó ẹ̀sán tọ́lọ́run lè sàn ẹgbẹ̀rún thank you ẹgbẹ̀rún ó ṣe àìmọye ọ̀bì tí ó padà tẹ̀yìn ẹ̀ṣẹ̀lẹ̀ lọ́la ọlọ́mọdé ara padà ṣàfún. yóò bá ní ẹni tó kọ́kọ́ sọ wá dolófì àwọn náà ní ọkọ̀ fi bù bẹ́ẹ̀ sì ni àwọn náà náà ti ṣubú. ṣùgbọ́n téèyàn bá ṣe síwájú ọlọ́run subhanahu wa ta'ala fún ọmọ nìyàn wọ́n ti pa níyàn téèyàn fi ṣe àníyàn tó lọ Allah subhanahu wa ta'ala lèyàn fi ṣe òun náà ní máa tọ́jọ́ òun sì ní máa lẹ́yìn òun sì ní máa lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo tá a bá ti dáwọ́lé tó bá ti jẹ́ tẹ̀sìn ẹ̀já tàníyàn wá sí lórí ẹ̀ o ẹ̀já ṣe nítorí ìtọ́lọ́run nítorí ìtọ́lọ́run òun là fi ṣe bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan kan nítorí ìtọ́lọ́run ọlọ́run sì mọ ọ̀nà tí fi máa san fún yàn lọ́nà tó ju tayé lọ lọ́nà tẹ́gbà ọlọ́run kan tí ò lè mà sírí ẹ̀ bó tilẹ̀ nítorí pé wọn náà ò pé ẹnìkankan sí nígbà tó ń ṣe pẹ̀lú ọlọ́run o ò jẹ́ nìkan kó mà kò torí ti ọlọ́run nìkan tí mo fi ṣe tí mo ṣe bọ́lá bá wá fẹ́ san fún ọ náà ẹ̀dọ̀ ọlọ́run kan ò ní mọ ìdí ẹ̀ mo dé ilẹ̀ kọ́ ma àdéhùn tọ́lọ́run ọba nìyí in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum gbogbo ẹnikẹ́ni tó bá ti ti tọ́lọ́run síwájú lérí gbogbo nǹkan tí wọ́n ń ṣe pátá ọlọ́run ò ní filẹ̀ o ọ̀nà tóun náà ràn kàn sí ọ̀nà tí ẹ̀dá ọlọ́run ò lè mà sí rẹ̀ láyé ibi tọ́lọ́run bó ti lọ́ọ́ lọ́wọ́ náà nìyẹn abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ gbogbo wa lọ́wọ́. ẹ̀yin arúgbó ọlọ́run dájúdájú èṣù tẹ́ ẹ rí wọn ọ̀tá ló jẹ́ fún gbogbo wa o. ẹ jẹ́ ká mẹ́sù lọ́ta ẹ mọ̀jà abẹ́sù dà nǹkan pọ̀ ẹ mọ̀jà abẹ́sù dà nǹkan pọ̀ ẹ mọ̀jà abẹ́sù jẹun yorùbá kò fẹ́ fìgbà kan fèsù lẹ̀ ni yorùbá fi máa pàṣàmọ̀ ọ̀rọ̀ wípé ẹni tí ó bá bẹ́sù jẹun síbi rẹ̀ ó gùn ewé làbùrọ̀ bá jẹun ẹ wo yorùbá ẹni tí ó bẹ́sù jẹun síbi rẹ̀ ó gùn ewé làbùrọ̀ bẹ́sù jẹun mọ́kùlẹ̀ bá jẹun bọ́ọ̀ bá ti bá jẹun ò ní ìdíkọ́ ọmọ wá síbi tó gùn àìfẹ́ bọ́lọ̀ ń ṣe pẹ̀lú gbogbo ara ní máa farú gbogbo ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwa yorùbá ẹ mẹ́jà gbèsù ṣe bó ti wọlé kọ́ máa bẹ́sù bá jẹ́ dọ́kítọ̀ bọ́bá ni a máa gbà wòsàn ọ̀fẹ́ ọba dóòsì ló fún yín o. èso ò ní sèyàn lóore kan àti kéèyàn kábàámọ̀ lẹ́yìn. bẹ́sù bá bí ọ̀gá ọ̀ padà dẹ́bilẹ̀ náà ni. bẹ́sù pa ọ́ lẹ́rìn ọ̀ padà sunkún kẹ́yìn náà ni. bẹ́sù fún ọ lásọ àárín ìjà ni yóò ti padà jọ sí o. ọlọ́run ni ẹ mú èso lọ́ta ẹ má bẹ́sù lò bó ti wù ẹlòmíì fẹ́ láṣẹ lẹ́nu o lò nínú àwọn àfáà mi o jẹ òun náà mọ̀ ma ń beṣu dànkan òun náà mọ̀ ẹlòmíì fẹ́ dépò obeṣu dànkan pọ̀ ẹlòmíì fẹ́ bímọ ọtọrọ ọmọ lọ́wọ́ èṣù jàmá ọmọ jésù bá fún ẹni tó tọrọ ọmọ lọ́dún èṣù ẹni yóò padà kábàámọ̀ kan yìí náà yóò padà kábàámọ̀ bí kò ń sì mọ bímọ láyé tí kò san ju ní tó fún ẹlòmíì fẹ́ lówó jàmá ó bí sudan kan pọ̀ nítorí kò lè lówó lọ́wọ́ Jama, àtowó ta ní àtọmọ tá a bí àtàwíṣẹ àti àwígbọ́ gbogbo ẹ̀ náà kí ni ọ̀kan yẹn ìpè yín náà àwọn tí wọ́n ní lánàá dà àwọn tí wọ́n rí kójọ lánàá dà àwọn tí wọ́n lé tí wọ́n ba lánàá dà àwọn tí wọ́n lé tí wọ́n ò ba lánàá dà ọlọ́run ni ẹ sọ̀rọ̀ àfẹ́sù ọ̀tá yín tó fojú hàn lè sùn ṣùgbọ́n nínú tó ṣèyàn lé mọ̀lẹ́ ni táyà aṣọ tó sì bá gbé wá òun láyé ń tẹ̀lé o kóníkàlùkù wọnú yẹ bó làwọn ọmọ yín obìnrin ṣe ń múra kò ní ìdí wáàsí kankan ọmọ rẹ ọkùnrin tó fi yẹ tí etí tí tòkòtò ń jábọ́ ń jẹ sẹ́yìn ń jọ tànábì kò ní ìdí wáàsí kan lọ sí ìwọ náà béèrè lọ́wọ́ ọmọ wọn pé ànábì wo ló fẹ́ yí jọ pé sàgúrò sànẹ́bì abàlẹ̀ pé sànẹ́bì sàgúrò fi jọ nítorí pé Ṣàngó ní ìdírun ṣòkòtò tí ń jábọ̀ yìí ànábì wo ni ó fẹ́ yìí ń jọ àbáwọn ẹni rewo ni wọ́n múra báwọn njọ́jú mo rí obìnrin tó wọ agbádá àti àwọ̀tẹ́lẹ̀ gẹ́lẹ́ bí ọkùnrin ẹ̀rọ lọ́nba fi ní ahán ah. ó tún dé fìlà àbí bí ọkùnrin gbogbo ntọ́lọ́hún ọ̀fẹ́ pátá èṣù ṣe lọ́sọ̀ọ́ lójú wa ọlọ́run ní amájẹ rìbá gbogbo yìí lẹ́ gbalápò má ṣe wá sí dọ̀la wọn kàn sí náà ni ẹ tún padà lọ́gbà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ pé lápò kò sọ̀rọ̀ fún pọ́blẹ́mù yìí o ọba yín tẹ̀síwájú yìí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó bá tún yẹn ní nàìjíríà ṣe àwọn ìka tá a bá da nǹkan pọ̀ àwọn ni wọ́n ń kó bá wa lólè jàmá ẹni tó mi ń gbé lọ tó dòun rù lọ bá bá na ojú kan dà sí yóò dì mú kò ní í fura pé yóò mà jómi lọ́wọ́ kóun sáré nǹkan dì mú kóun má gbé òun lọ kó lọ́rọ́ wá nàìjíríà kọ̀sẹ́ni tí ọmọ kówó èlé ò dáa ṣùgbọ́n nira ẹlòmíràn níbi tọ́ bàbá rí ní tà ń jẹ ní tà yìí jẹ tọ́ba ní ìdásìkò ńlá jẹ ìwọ́kọ́lọ́ mọ́ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀. ní tà fẹ́ fi mo onígbàgbọ́ náà nìyẹn nígbà tí sọ̀rọ̀ bá dé tó lè dúró tọ̀lọ̀ ẹni tó sì fi ara múlẹ̀ nítorí tọlọ́hún ibi yẹn ò lè padà lẹ́ o fún ní halal ìyàtọ̀ ní kálukú bá kọ́ sọ́lọ́hún ó fi balẹ̀ ẹ̀yin arúsàn ọlọ́run ọlọ́run gbé tiẹ̀ kalẹ̀ èṣù náà gbé tiẹ̀ kalẹ̀ tòṣù láyé wá dà gọ̀rọ̀gọ̀ sí díẹ̀ ẹ wà nílé èèyàn jìtọ́ lọ́mọ àfàwọn èèyàn péréte kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá sọ tọ́ lọ́ǹgà níbo mi ẹlẹ́mìnira ẹ̀dá ah, ayé ti kọjá gbogbo yẹn àràmù àràmù àràmù wà mọ́ gan àràmù gan àpọ̀ ń gan ń tọ́ba pọ̀ lẹ́nu àràmù gan ayé wà gan àrí tamọ́ subhanallah. ẹ̀yàn rúṣin ọlọ́run ẹ jẹ́ ká sáfẹ́sù o ìjẹ́sù máa ń ṣe ni pé kọ́mọnìyàn tán lórí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yà bá jẹ́ ẹni tí ń sin lọ́run lójú méjèèjì tẹ̀sù rí wípé kò sí ọ̀nà tó ń lè gbà láti ṣe ọlọ́nà yóò lọ dúró dì ọ́ ìjọ tó bá fẹ́ gáyẹ̀ láyé yóò dúró dì ọ́ pé kọ̀tọ̀lọ́n kọ̀tọ̀lọ́n kọ̀tọ̀lọ́n ọ̀kan náà àwọn ẹni ọlọ́nkan ó ń pò ká kú àwọn yẹn wá sọ fún pé kó sọ pé la ilaha illallah wọ́n ń pè sí lẹ́nu kó lè wí gbólóhùn yẹn nígbà sọ pé láà à ah, ẹ̀rù bá ń bà wọ́n ìbùdó ọlọ́run sátúbọ̀ tẹ́ ni èsì dábàá yìí ẹni tó jẹ́ ni ọlọ́run àwọn ń pè la ilaha illallah sí lẹ́nu pé kó wí kó tó jáde láyé ní sọ pé rárá ah, àwọn yàrá ju ọmọ rí pé sọ̀tà àti kì í ṣe ẹni ọlọ́run wọ́n tà ń wí fún yìí tà ń sọ pé láà ìdí ń pò káàkó ṣùgbọ́n nínú ètò ọlọ́run kò bá nǹkan yẹn lọ ojú rẹ̀ bá tún wálẹ̀ wọ́n ń bí léèrè wípé à ń sọ kókó sọ la ilaha illallah ẹni ọlọ́run la mọ̀ ọ́ sí afa dáadáa la mọ̀ ọ́ sí èèyàn rí ni ọ́ ò sì rí la ilaha illallah ò pè kò ń ṣe láà láà ó ní la ilaha illallah àtẹ̀ ń pè yẹn òun gbọ́ lọ́ọ̀kan lọ́ọ̀kan ni àmọ́ èṣù ó dúró tì ń ń ti ń sọ fún òun ni pé kọ̀tọ̀lọ́n kọ̀tọ̀lọ́n sọ pé òṣètọ́lọ́n sọ pé òṣètọ́lọ́n sọ pé òṣètọ́lọ́n ń ti ń sọ fún òun wá sọ pé gbà rárá rárá nítorí òun sọ yẹn. àṣé bóníkàlùkù bá fẹ́ jáde láyé ìṣọwà bọ̀ níbi tó wá bá dé yìí náà ṣé gbogbo dáadáa yìí ó lọ fi pàdé ọlọ́run náà ni kọ̀tọ̀lọ́n má ta lórí dáadáa kò sí ẹnìkan tẹ̀sán nígbìyànjú bẹ́ẹ̀ ìdí nìtọ́ fi jẹ́ pé agbọ́dọ̀ máa kú fún bíbẹ̀ lọ́n bọ́ ọ bá ń ṣe dáadáa bó ń ṣe dáadáa ìfọ́lọ́ dúró dì ọ́ láàyè míì àníṣẹ́ dáadáa yìí yóò filẹ̀ kó o tó jáde láyé gbogbo dáadáa yìí ẹnu rẹ̀ náà ló fi gbàgbé dẹ́ ó ṣàfihàn ó ṣèrè fún lórí gbogbo dáadáa tó ṣe àbó ló ṣe wá kó owó dáadáa yìí lọ pàdé ọlọ́run ìwọ náà fi wà lẹ́jẹ̀ náà gbogbo wa lè sùn sápá abẹ́ẹ̀lì rẹ̀ nìkan kan ọlọ́run má jẹ́ kí èrò èṣù má jẹ́ ọjọ́ lórí wa o kóníkàlùkù kíyè sára ká máa bẹ lọ́hùn àtúbọ̀tán dáadáa ní gbogbo ìgbà ẹ̀yin arúsàn ọlọ́run ìgbà mi ń bẹ tẹ̀sù bá lé ọmọ ènìyàn títí títí títí láti lè ṣokùnfà àtúbọ̀tán burú fún èṣù lè taari tó ń fẹ́ kó taari ẹ̀fẹ́ ọ sówó ni owó di sọ́lá ni ọ̀la òdì ṣùgbọ́n èṣù ó ti wá sápamọ́ sábẹ́ pé ihun tó fi kọ́ sọ́lọ́ọ̀ náà lélẹ́yìn ẹlòmíín bẹ ọlá tó nílé òjò kírun mọ́ ìgbà tọ́lá ò tí ì dé onígbèrú mọ́sáàsì ẹlòmíín bẹ ọkọ̀ tó ní olóṣọdọ̀ ń sìn náà ìgbà tí ń gun kẹ̀kẹ́ kò sóbìrì kankan tó rí ṣùgbọ́n gbà tọkọ̀ dé ìṣẹ́jú ìṣẹ́jú ni wọ́n ń sẹ́wọ́ sí lẹ́sẹ̀ títì ọ̀nà ń gbé wọn ọ̀nà ń gbé wọn ń tọ́sọ́dọ̀ aṣẹ́wó ni ọba kan lórí ẹ̀ ààrẹ ẹni tó kú sílé aṣẹ́wó ààrẹ ẹni tó kú sórí àlè ní tó bá sì sálé lórí náà ni ó fi do àdìgẹ jọ́bìdàlùkẹ́ àmọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí kọ́ ló pàtàkì níbo láàfórí ẹ̀ kó òun ni ká máa ronú sí níbo wà mélòó mélòó lẹ́yìn tó bẹ̀rẹ̀ lọ́nà tí ò dáa tó sì parí ẹ̀jẹ̀ tó dáa mélòó mélòó lẹ́yìn tó bẹ̀rẹ̀ dáadáa tó tóbi tó lọ parí ẹ̀ sí ayé gan ká ní ọ́ subhanallah bẹ́ẹ̀ ni ìṣe jẹ́ nire tó ẹ̀wù tó wá parí ẹ̀ ọlọ́run kọ́ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ojú omi atẹ́gùn ìjì ńlá níbẹ̀rẹ̀ sí ní ń fi ọkọ̀ ojú omi sọ̀tún ó ń fi sósì ó ń fi sọ̀tún ó ń fi sósì ọlọ́run ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lọ́hùn pé ọlọ́run ṣàánú wa ọlọ́run là wá wọ́n jà abẹ́lé lọ ọlọ́run là fún gbàdúrà wọn ọlọ́run gbà tá a wá là wọ́n wọ́n sọ̀ láyọ̀ àtàlàáfíà ní kété tí wọ́n sọ̀ láyọ̀ àtàlàáfíà tán òun wọn bá bẹ̀rẹ̀ sí ní kọ́tọ́ lọ́hùn ọba òwe tọ́lọ̀ ń pa fún wa ń bẹ̀ wọn òun ni wípé ìgbà tí wọ́n wà nínú ìṣòro wọn ń pe tọ́lọ̀ tọkàntọkàn wọ́n ń pọ̀ lọ́n pẹ̀lú ọkọ̀ lọ́n ọlọ́wọ̀ ọlọ́wọ̀ tábà tẹ́ǹgbà yẹn bóyá kò bá pé wọn. ṣùgbọ́n làwọn bá ní àtẹ̀bẹ̀rà fún agbádùn àwọn nítorí kan lè sori ibú náà. ìgbà tí wọ́n sọ̀kalẹ̀ tán ni kò sọ́lọ̀ nǹkan kan jàre. òpin ẹ̀ ní ká mọ̀ gbọ́ ọkọ̀ ojú omi mọ́ àti làǹbí eléyìí àti bọ́ǹbí eléyìí wọ́n bá tún lọ sẹ́lọ̀ nígbà mí ń bẹ ǹdé èèyàn ń wá tọwọ́ bá tẹ̀ ẹ́ èèyàn tún mọ̀ náà tí ọlọ́run mọ́mọ́ tún fi eléyìí ti sábà bí ìsìnà fún mi mọ́mọ́ tún fi eléyìí ti sábà bí tí ń fi kọlu ọlọ́run tó dà mí bẹ́ẹ̀ náà sì ni ǹdé èèyàn ń wá ńgbà míì tọwọ́ èèyàn ò bá tún tẹ̀ ẹ́ níṣòro bá tún pọ̀ kí èèyàn tún kú fọlọ́run pé ọlọ́run mọ́mọ́ fi eléyìí ti sábà bí ìsìnà torí pé nta jẹ tá a bá rí mọ́ tá a ní jẹ nta bá rí báyìí agbọ́dọ̀ máa kún fún ìbẹ́lọ́ ní gbogbo ìgbà bí kọ́lọ́ kó sànù wa kó fún wa ní àtúbọ̀tán dáadáa kó sì fún wa láti pẹ́ dáadáa lórílẹ̀. ìyẹn ló sàn ọlọ́run nínú nǹkan tí máa ń ṣokùnfà àtúbọ̀tán burú ọ̀kan lè sùn ṣé bá a ṣe ṣàlàyé fún wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ni téèyàn ń fẹ́ tọ́wọ́ èèyàn sì tẹ́ bó o ṣe ń yí ó sì ń jọra wọn bó o ṣe ń fà ó sì ń dún kí o sára o má ṣe dàkí nílòdò kí o sára o. Ma bẹ̀ lọ́hùn ìtọ̀ ọlọ́run bí tí ó ń bọ́ sí yìí tá à ń lù tí ń dùn yìí tá à ń fà á tí ń tóra wọn yìí ọlọ́run mọ̀ ṣe ní sábàbí ìjìnà mọ̀mọ̀ ṣe ní sábàbí ìjìyà ògbúdọ̀ kú fàdùà láàrin ìwà tọ́lọ́n kó máa bẹ̀ lọ́hùn lérí ọ. nítorí pé nígbà míì ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ní tọ́mọnìyàn ń fẹ́ ọlọ́run lè ṣe ní sábàbí tó fi jẹ àwọn ọjọ́ ọlọ́run bó bá sì wọ ọlọ́run gbà mí nǹkan ọmọ ènìyàn ń fẹ́ ọlọ́run lè hàn náà rẹ̀ kọ́mọ̀ fi lè lọ́wọ́ kó sì tún jẹ́ sábà ìṣẹ̀lẹ̀ fún kọ́lọ́ mọ́tà ìṣọ̀ wọn bẹ̀. bákan náà ìmọ̀ fararu àwọn ẹni bí àwọn èèyàn bú àwọn olùsẹ́ ọlọ́run tó bá ṣe páwọn náà ni kòríkòsùn èèyàn olùbẹ̀rù ọlọ́run akírun ni ọ́ gbogbo kọ́ọ̀bù tó ń ṣe pátá àwọn ọ̀mùtí gbogbo àwọn tẹ́jọ́ wà ní kọ́ọ̀bù ìwọ nìkan lórí àwọn ẹlòmùn kírun kí lòun kí ló kàn ọ́ kí ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú wọn ẹlòmíì torí pé lówó lọ́wọ́ ló ẹgbẹ́ ògbóni tí o bá lówó ni wọn ò ní pè síbẹ̀ sùmọ́dá pé làákàyè ń bẹ fóònù náà ó yẹ kó ṣe làákàyè wípé táwọn ni wọ́n fóònù lówó ni àbọ̀lọ́ ẹni tó dáa fẹ́fẹ́ kọ́ wà ń bẹ̀ náà ni kó lówó èmi kó mọ́ padà di kó mọ́ padà kó lówó èmi kó mọ́ dolówó àná ẹ gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà kátùbọ̀tán ó dáa ni àmọ́ àwọn tá a gbọ́ kó lówó ni wọ́n lára tí wọ́n lówó máa ń sìn sùmọ́dá bá ń bẹ lórí dáadáa lórí dáadáa ẹ̀sìn ó lóore fún wọn mùsùlùmí gbúdọ̀ jẹ́ pé lè yé òun èyí tọ́lọ́ ń ṣe fún lóore òun náà òun fi ń sin lọ́wọ́ ni kì í ṣe pé agbára òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lónìí lórí kọ́mọ́tà lórí kọ́mọ́tà lórí kọ́mọ́dínkù ọ̀wẹ́ gbẹ́kẹ́gbẹ́ lórí kọ́mọ́tà lórí kọ́mọ́dínkù gbogbo ibi tí ò ti yẹ kí wọ́n bá ọ wọ́n bá ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń fi ara ro àwọn ẹlẹ́ṣẹ̀ ìyẹn náà ò dẹ́lẹ́ṣẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá ti ní ìmùlẹ̀ pẹ̀lú àwọn ọ̀tá ọlọ́run ìyẹn náà ò padà bọ̀tọ̀ ọlọ́run àwọn àfa a, jẹ́ wa wípé ẹ mọ̀ mọ́ bá àwọn ẹlẹ́ṣẹ̀ jókòó pọ̀ àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn tí wọn ò mọ ọlọ́run in tó yé wọn nípa ọlọ́run tí ò yé wọn mọ̀ àwọn yẹn o àwọn pé à ń páyà rẹ náà yí padà síbi ọkàn tiwọn ẹni tí èmu gbójàmá ń àbí obìnrin tí ì mu sìgá tọkọ rẹ̀ bá máa ń mu sìgá ẹ rí i pé tóun ọba padà mu sìgá láyé òórùn sìgá ò ní jẹ́ nǹkan lọ́dọ̀ rẹ̀ mọ́ sẹ́wọ̀n pé ẹni tí ì mu sìgá tó bá mu sìgá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn fọwọ́ bomu ni bọ́ bá gba àbíkan tọ́jú mu gbó kọjá ọ̀dọ̀wọ́ bomu ni ṣùgbọ́n tó o bá ní amugbó lọ́rẹ̀ tí máa ń mú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí wọ́n bá tiẹ̀ mú òórùn gbòòwò ní nítumọ̀ kankan láàrin wọn tó bá ti di pé kò nítumọ̀ lára rẹ mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ dọ́kà ni wọ́n náà tọ̀wọ̀. bí ìmọ̀ bá àwọn ẹni ibi rìn ló jẹ́ a máa sọ lásọ tún sọ. àwọn tí àjọjọ olùgbàgbọ́ òdodo ẹni tí èèyàn ó mú lọ́rẹ̀ẹ́ tó ṣe pé jọ́ta bá ti jọ pàdé ìmọ̀ ni wọ́n tún lékún kò ní ká máa mú lọ́rẹ̀ẹ́ o. ẹlòmíín bẹ tí wàá tiẹ̀ bá jọ jáde lójúmọ́ wákàtí márùn-ún rẹ̀ ẹlòmíín ti ń bẹ àwọn ibi tó rí pé wọn náà kù sí nínú ẹ̀sìn nígbà tí wà á tiẹ̀ bá jọ jókòó ó rí pé ìmánì ló tún lékún wàá tọrọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ máa sọ. a parí ládàbà láìpẹ́ yìí ẹnìkan wá pè padà jáde ó sẹ́ndì mẹ́sẹ̀gì ó ní òun ti wọ ọmọ ogójì ọdún òun èsè mùsùlùmí o ṣùgbọ́n òun fẹ́ kí a tọ̀hún di èèyàn gíga pé pé òun ti ọmọ bóun ṣe ń bá wa sọ̀rọ̀ ti wọ ọmọ ogójì ọdún òun ò níkà tó ń lò òun ò rí nílé lórí òun ti wọ ọmọ ogójì ọdún ògo òun àwọn míì ti gbà òun èsì o ṣùgbọ́n òun fẹ́ béèrè ibi tá a wà ká di ológo. mo ní tọ́ amọ̀dúpẹ́ islam o ntọ́kọ̀ lọ́kàn ni pé ìwọ tó ń sọ pé o lógo kàkà yìí tẹ́bẹ́ nù rẹ ló fi ń sọ̀rọ̀ tá à ń gbọ́n tó ń sọ yìí ọ̀rọ̀ ló ń sọ ló dá ketekete tí ń túmọ̀ kó lálàáfíà o ti wá sọ pé o ti wọ ọmọ ogójì ọdún ọmọ ọmọ àádọ́rùn ọdún mi ń bẹ ọ̀rẹ́ǹtì lẹ́nì islam mọ̀ dà pọ̀ mọ́ wá nípa àti ń farabalẹ̀ fún lẹ́sìn ọ̀rọ̀ rẹ̀ yẹn kódà àlè kó wá kéèyàn ṣe wá sí ọlọ́run sóore fún ọwọ́ àwọn ìgbàgbọ́ kan nìyẹn wọ́n ti pé ayé ti bàjẹ́ n sọ fún ọ owó ò ní wọlé sápò tiwọn èyí táwọn á lórí rédíò mo ní abájọ táwọn àfáà mi fi lọ sponsor program lórí rédíò àti ìpolówó ọjà ni àwọn bíi mẹ́ta mẹ́ta mo ní àròpẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lórí ní ah, táwọn sọnù àárẹ̀ láti fẹ́ béèrè àní gbogbo ó ṣe dé mo ní ah, <laughs> àlọ́ ọ́fíìsì ẹ̀sìn láti mú pé alẹ́ alẹ́ alẹ́ oore tẹ́ pé kò ó sì wá o ẹ̀yin ẹni tí bá sì ń fàlékún oore lọ́dọ̀ ọlọ́run kó dúpẹ́ tọ́lọ́run ṣe gbogbo ẹni tí ti ń wo ọlọ́run kọ́lọ́run ò ṣoore fún un kò lè róore lọ́dọ̀ ọlọ́run láìláì nígbà tó lè yẹ pé tí wọ́n sọ fún wọn nìyẹn ti gbògo wọn tán ẹni tí ń gun mọ́tò yóò lọ́lọ́run ò ṣoore fún àwọn aníwọ̀ wo ló ń gbọ́ ọmọ ogójì ọdún <laughs> wọn ni ọmọ ojú obìnrin ọdún tó yẹ pé ẹlòmíì ò tí ì máa inú islam wà dáa púpọ̀ islam ó fi ọlọ́kàn balẹ̀ yóò jọ ní trust nínú ọlọ́run yóò sì jọ ọmọ mọ̀pọ́lọ̀ ń sọ̀rọ̀ fún un. ọlọ́run ẹ jẹ́ ká kíyè táwọn èèyàn tá a mọ̀ bá rìn. irú ẹni tó sọ̀rọ̀ náà àwọn kan tó fara rò ló jẹ́ kí gidi ó súnmọ́ kó mọ̀ mọ̀ ronú báyẹn ẹ jẹ́ ká kíyè táwọn o. sábà ti ń sọ fún ọ wípé a ah, ṣébi táwọn ẹgbẹ́ wà lọ́wọ́ yìí ah. ọ̀rọ̀ tó sọ yẹn ojú méjì ló pín sí àwọn ẹgbẹ́ rẹ míì ń bẹ tó ti bọ́ sálì kìámà lọ́lọ́bà náà bí wọ́n ṣe ń ronú wípé àwọn ẹgbẹ́ rẹ ti ń gun mọ́tò ó ti kọ́lé sọ fún ẹ lóòótọ́ náà ni ṣùgbọ́n àwọn ẹgbẹ́ rẹ míì ń bẹ tó pé wọ́n ń bẹ lọ́sùn ìtura tí wọn ò tí ì mọ tí wọ́n ń ṣe wọ́n tí ń ṣe wọ́n gan tẹ̀pọ́tọ̀ nìkan mọ tí ń ṣe yẹn ká lè mọ oògùn tí wọ́n fún wọn àwọn ti ṣe gbogbo tẹ́ẹ̀tì àwọn ò tí ì mọ tí ń ṣe kò sì gbádùn ẹlòmíín bẹnu sáré ẹlòmíín bẹ ló gbẹ̀wọ̀n bọ́ọ̀ bá ti rò bá yẹn má rò bá náà má jẹ́ kẹ́nìkan kan kọ̀ kó wàhálà kan sínú gbẹ́ ẹ̀ pé á ah, ṣe gbogbo àwọn ẹlòmíín àtún sọ pé á ah, gbogbo àwọn àkọ́bí àwọn àbúrò náà máa gba ògo wọn ìwọ náà ó bá ronú pé á ah, lóòótọ́ mọ̀ ẹ̀ ìwọ mọ̀ làkọ́bí lóòótọ́ gbogbo àwọn àbúrò rẹ̀ lọ́mọ̀ bẹ́ẹ̀ láti kọ́lé ìwé sí kọ́lé irọ́ gbogbo ẹ̀ psychology náà ni wọ́n ti study nǹkan náà bá ti jù ú ẹ bá rí i pé ìpàgọ́ ti òní gbogbo àwọn àkọ́bí pátá ó ti níyà àwọn tá a fẹ́ kó wá o tó bá ti pẹ́ dé òní lè wọlé mọ́ o yóò di gàràgàrà lórí rédíò irọ́ ni gbogbo ẹ ẹ rà pọ̀ bí pé gbòǹgà àwọn fámìlì tún sọ gbòǹgà ló lò gbogbo àwọn àbúrò rẹ̀ gbogbo ètò wà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala islam ti wá lọ́kàbalẹ̀ ẹni tó wá sọ fún fẹ́gbọ̀n rẹ̀ ló lò gbọ́ ẹ̀ tí wọn ò ti bàárín ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ gbogbo àwọn tó ń sọ fún wípé ìwọ ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ náà lo ògo rẹ tí wọn ò ti dàwí àtàbúrò tẹ sì láwọn jí ìrere a ti wá àfihàn wá ní ẹmọ ẹgbẹ́ àdáwò bọ̀ bó ló ṣe jẹ́ àdáwò báwo àwọn èso ọlọ́run ní tá a máa sọ fún tó ń kálukú òbí ń sọ fún àpè yín wa torí ní ìsọlọ́run gbígbàgbọ́ kó wa bá ṣe rí sọlọ́n làdúrà ló fi gbà ẹni tí ọwọ́ lè sàdúrà fáfá kádùrà fún gbà ìyẹn ò ṣe tuntun bẹ́ẹ̀ wọ́n lè sàdúrà fún mi náà bí àtúnkálukú kọ sọ́lọ́hún àmọ́ ẹ má jà á sọ àdúrà nígbàdúrà ká má sọ diṣẹ́ ká má sọ dòwò láti má fi gbó lọ́wọ́ àwọn yẹn ẹlòmíà sọ pé àwọn alájọ ò jẹyàn láyé kó o lọ sí jẹ́wọ́ ṣé tó o sí láyé wọn kò ní jẹyàn bọ́lọ̀ bá ti lò wá sábà bíi dáadáa kán dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí ò bá lù ọ́ yóò lẹ lòmìnira ẹ jẹ́ ká kíyèsí àwọn tá a máa bá ṣe papọ̀ àwọn tá a máa bá rò pọ̀ lẹ́nu sẹ́ni àbí láàyè míì ẹni tó ń bá rìn tún sọ fún ọ pé báwọn ṣe wà yìí kò sí táwọn olóbi tó wù èèyàn gan àwọn lè jó ah, jìnnà sí rẹ níbẹ̀ tó o bá ti ń bá rìn jù yóò padà kó nǹkan yẹn ẹni tó yẹ pé kò sí ilé babaláwo nílùú yìí tó wọn ma, wọn ti mọrọ ọkọ òun débẹ̀ ìwọ obìnrin mọ̀bẹ̀ ni ẹ̀ṣẹ̀ o jìnnà sí kódà kò sí pé mọ́tàlá tilẹ̀ ti pàdé ara yín jìnnà sí ròyìn ti ń bẹ́ ni ti sọ ibi di kòríkòsùn kò sí nire tó ọba àpadà sí bó padà bó náà nínú àwọn nǹkan tí sábà máa ń sọ ẹni bú òun náà nire bó bá tó jẹ́ ni dáadáa tí kò tá bá wà lẹ́nu ẹ̀ ẹ lọ wò ó òní tú sórí dáadáa tó padà dẹni burúkú náà. torí pé tó bá ti padà rí ẹnìkan tó lọ ń sorú oore tiẹ̀ náà fún yóò mọ̀ sí kìtẹ́ni ẹ̀ torí pé yóò máa rò wípé ah, ah òun nìkan lẹ́ẹ̀ká yé máa rí oore lọ́dọ̀ òun òun nìkan lẹ́ẹ̀ká yé máa rí dáadáa lọ́dọ̀ ọ̀tọ̀ nìkan tọ́lọ́ wá rí ẹlòmíì tọ́lọ́ ń ṣe irú oore tó ṣe fún un fún un náà àbí èyí tó tẹ̀ sí ju tiẹ̀ lọ ọlọ́run ṣe fẹ́ lòmíì ló bá bẹ̀rẹ̀ kàtà yóò ṣe kéta títí títí tí dáadáa ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn gbogbo ó bọ̀sọ̀ yóò wá padà dẹni burúkú nítorí pé yóò máa lépa ẹni dáadáa yẹn yóò máa lépa rẹ̀ títí tí ó fi padà wá tán sórí àìdá ẹ̀dí ká kíyè sára má ṣe kéta ẹnikẹ́ni oore pọ̀ lọ́dọ̀ ọlọ́run ó sì mọ bí ṣe máa ń ṣe é èyí tó lọ́n bá ti kọ sí ọdún lọ́dọ̀ lọ èyí tó bá kọ sọ́dọ̀ ọmọ làkejì náà dúnú sí dódonú àìdónú rẹ kò dí oṣù ẹ̀tọ́ lọ́n kò ti lọ́wọ́ àwọn alu kitab àwọn yahudi àti nasọra pàápàá jùlọ àwọn yahudi kánẹ́bì ò tó dé wọ́n ti máa ń ṣe fáàrí wípé ànábì ọlọ́run kan ń bọ̀ lọ́wọ́ kẹyìn ayé wọ́n ti máa fi ṣe fáàrí wọ́n gbà kánẹ́bì dé tán rẹ̀ pọ̀ jẹ́nu àwọn wọ́n ló kí tani nítorí wọ́n fi sọnù nìyẹn lam yakun alladhina kafaru min ahli kitabi wal mushrikina munfakin hatta ta'tiyahum rasulun min allah yatlu safa mutahhar báwọn ẹbí wá nínú ìran alárúbáwá yẹn ló bí wọn nú pé tó bá lọ ní ọmọ israẹli ni àbí ìran jù àwọn sọ̀fọ̀ torí báwọn náà ti mọ̀ bá nẹ́bì kẹ́yìn bọ̀ tọ́lọ́ ń dẹ̀ sọ̀rọ̀ tó tó lè mú. ni ó dàbí yahudi ibi tá a fọ ọkàn oore tí ó lè mọ gbàbẹ ó jẹ pé tá a rò ló gbà wá tó bá ti ibi tí ibi tó yóò gbà wá ẹjọ ká dunnú ká fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa náà ọlọ́run ọbẹ̀ yìí ti gbàgbé ẹnikẹ́ni ibi tó sì fẹ́ lo kó wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tó lọ́n fẹ́ lo kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tó ń lo kálukú sí náà láàárín kọ́lọ́ máa ń lò wá síbi tó ìdí ni tó fi kí ló fẹ́ bí kẹta kí ló fẹ́ bí kẹrin mọ́ni náà ló ní tí ń wúlò níbi tọ́lọ̀ ń fọ́n kàlùkù yìí tó ti wá dunu tó rí ọlọ́run ibi tó fi ọ́ sùn náà ọlọ́run sì àlùbáríkà ìwà kẹta ìwà mọ́ni ìmọ̀ padà aṣọ ẹni rẹ̀ dèèyàn burúkú lọ́wọ́ kẹyà yẹn mélòó mélòó yóò rà máa bínú bẹ́ẹ̀ sì ni ẹni dáadáa ló náà lọ́ba ọ̀rọ̀ tí èso ẹlẹ́nu tẹ́lẹ̀ ẹ̀rọ rẹ̀ sì mọ̀ sọ. ní táwọn èèyàn ti mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ ọ̀bá ní fi nǹkan má yóò máa ṣe kẹta yóò máa ṣe kẹta títí yóò fi wá kú lérí kẹta. ẹ̀yàn rúkan ọlọ́run ẹ ká kíyè sára o ẹ ká páyà ọlọ́run lórí tó àti bó ṣe yẹ ká sì máa bẹ lọ́run ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ìrẹ́ ọlọ́run máa lò wá ní sábàbí dáadáa jẹ́ ká pẹ́ jẹ́ ká tọ́ lórí dáadáa gbogbo wa tó bá sì mú wa sọ́dọ̀ ìka tán lórí dáadáa náà èyí tó ga jù lórí dáadáa òun náà ní Islam abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ apàdà sí abúlé ọlọ́run kó mọ́ fi kàn wá o. ìbádọ́lá ẹ̀yin ẹ̀rú sàn ọlọ́run ó dùkúrú lọ́hà ẹ̀kúrúkùn ẹ̀dá máa ná ti ọlọ́run ní gbogbo ọlọ́run máa ná ti wá o. wọ́ṣùkúrú wàhálà ní àmì wọ́ṣídùkùn ẹ̀dá máa dúpẹ́ lórí àwọn ìdíyà tọ́lọ́ wọn ń ṣe ọlọ́run